الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، إن شاء الله lẹ́yìn bí bóyá ọ̀sẹ̀ mẹ́rin mẹ́fà ojú bẹ́ẹ̀ lọ láti ṣe hadith a tún fẹ́ padà sí tafsirul Qur'an níbi tí a ti ń lo tírà al-Qur'an tadabbur wa amal. ìbáwo la ṣe lè wòye sí àyà Kùránì báwo ni a ṣe lè fi ọkàn wa sí tó fi wọlé tó fi rọ ọkàn wa láti fi lè lò ó. sọ súrà tí a láti ká tó sí hadith náà ni إذا السماء انفطرت أبي suratul infitar lákàlá insha Allah ní òní a máa bẹ̀rẹ̀ suratul takwir òní ìdàṣán tó kó wẹ̀rọ Súra yìí, súra tó sọ̀kalẹ̀ ní Mákà ni, and àwọn àfà wọ́n máa ń sọ pa sóra kọ̀ọ̀kan ní sáńpẹ̀ màkọ́sílẹ̀ sáńpẹ̀ màkọ́sílẹ̀ sóra òní wípé kí ni central theme central subject tí sóra yẹn lórí. ọ̀nà wọn pẹ̀lú màkà síbẹ̀. ìgbà míì ó lè ṣe pé ìbẹ̀rẹ̀ sóra ni mọ́sálẹ̀ ó ti hà. ìgbà míì tẹ́tẹ́ àárín sóra ni nǹkan tó jẹ́ objective ti gbogbo nǹkan yòókù tí ó ń rí fáàsì yóò ti hàn. ìgbà míì ti ń bẹ tó ṣe pé ìparí ni ó wà ìgbàmí ìgbẹ́ yóò pẹ́ dáadáa ìgbàmí ìgbẹ́ fi sí ọ̀rọ̀ káwọn àkóso pàṣúra kọ̀ọ̀kan yóò yàtọ̀ ọ̀tọ̀. tọ́ sóra eléyìí báwa náà ìṣó àtàyè ìṣúná ni ọba bá ti wò ó pẹ̀lú nǹkan tí ọlọ́run ọba ń ta ọ bẹ́ẹ̀ táwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí sálkìá máa bá dé jọ gbẹ̀ǹdé bá dé àbílẹ̀ ayé bá parí. lẹ́yìn tó lọ́n dákò gba àwọn kan ṣẹlẹ̀ yìí gbá ó wá sọ kankan tó lọ́n dákò kí ni ó ṣẹlẹ̀ sí oòrùn kí ni ó ṣẹlẹ̀ sí ráwọ̀ kí ni ó ṣẹlẹ̀ sókè kí ni ó ṣẹlẹ̀ sí àwọn àràkúnmí tó lóyún. Hmm? kí ló ṣẹlẹ̀ sí àwọn white animal hmm? kí ló ṣẹlẹ̀ sí odò kí ló ṣẹlẹ̀ sí àwọn ẹ̀mí gbogbo àwọn ọlọ́run máa ń dápọ̀ yìí àwọn kan tí ó wà usually dàtí bí nǹkan yẹn ṣe wà tẹ́lẹ̀ táwọn èèyàn ṣe mọ̀ bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe rí mọ́ ẹ̀mí ò dẹ́sì rí àwọn tọ́lọ̀ máa ń dákọ̀ ní ìsìn just like lédè tiwa náà táwa náà mọ̀ ń sọ. tí yorùbá bá fẹ́ hàn pé bá fẹ́ fi hàn pé wàhálà ti ṣẹlẹ̀. ara ń tí ó sọ ni pé ọlọ́run máa ń jẹ arí náà kànga. ẹ gbọ́ lọ́rọ̀ jẹ arí náà kànga lórí pé a omi ní máa ń paná. bọ̀tí náà bá tún kí lè ń jáde nù kànga wàhálà dé irú àwọn nǹkan yẹn ọlọ́run kò á lọ sọ fún abọ́ tó bá ti dákun bá nǹkan yìí tán yóò wá líǹkì ẹ̀ má nǹkan ẹ̀yọ kan òun ni àlìlà nàfún máa àpọ̀ níjọ́ náà kò ní sẹ́ni constitution kan lọ́dún pé èmi kọ̀ọ̀kan mọ kí òun mú wá pàdé ọlọ́run ṣe sọ ilé ayé tí àwọn kankan máa ti sábà yìí. gbogbo nǹkan ti dàrú báyìí ǹjọ́ ń reality pé òun àtọ́lọ́wọ́ ọba wọn nìkan ló kù ìgbà ló ń tó nù èèyàn ò rí yẹn bẹ nínú sọ́ra yìí ó sì pé tẹ bá wò bẹ́ẹ̀ bá ti sọ fún wa pé ọ̀fẹ́ ẹ̀ ti sọ́ra tó jẹ́ sọ́ra mọ́ta central team rẹ̀ náà ọ̀rọ̀ yọ̀mù bá fún ìjà ìjà ẹ bá fẹ́ ta nìkan ọ̀rọ̀ bá fún تبقى في انفطار تعتعنا انتو يوم لا تملك نفس نفس شيئا والامر يومئذ لله جل قياما تبقى هو المتصفين تعتعنا انت يا ريبا الا يظن اولئك انهم مخطوط ليوم عظيم تعتعنا تنشي يوم مقوم جاند لكم جوكي كتبين تبقى ايتو هاتي يا ايها الانسان انك كادر الى ربك كدها فملاقيه ẹ́ ọmọ ni ọ pàdé ọlọ́run ẹ̀bá wòye tó tẹ̀lé iná tó gbogbo àdìfọ́ rẹ̀ lọ́tò burúkú kò fẹ́ sí kẹta náà súra mọ́ta tí kò ní máa sọ̀rọ̀ yọ ọ́nù bá òun á ní pé tẹ̀lé gbogbo tó bá wù sí mùsùlùmí lè bì gbogbo tó wù ká máa sáré fún gbogbo píríncípù tó wù ká lè ọmọléèsì ìtàkùnfà géètì kò sí bí mùsùlùmí ti fẹ́ sọ ilé ayé lọ́dọ̀ ọlọ́run ó tóbi jù pátápátá òun ni kó jẹ́ main to an end. ṣùgbọ́n ó tóbi jù ẹgbẹ́ wọ́ọ̀dù mọ̀lù ó tóbi jù pátápátá ni kó jẹ́ main kó jẹ́ wàsílà fún nǹkan main tó jẹ́ goal. tó ní ìpínjọ́ tamátẹ̀fẹ́ máa yá àwọn principles ẹ̀ ń tètè mùsùlùmí náà lò ẹ̀ má jẹ́ ká lóye ilé lẹ́wù gbé táwọn gbé dé kùránì bàbá ti wò lẹ́yìnlẹ́yìn tó lè gbà èyí lẹ̀ kẹ́sìn kẹ́sìn yẹn wọ́n fi kùránì justify bàbá ti wà létà ní ìgbọ̀sẹ́lá kò lè gbà hmm. bàbá sọ̀rọ̀ owó ju bẹ́ẹ̀ lọ owó pàtàkì ó ṣe kéèyàn ká ibi tó pàtàkì sí òun náà ni kó jẹ́ míǹtì àti kó ti ṣe pé ìjọsìn tọ́lọ̀ rọ̀ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ bá ti ti mọ kùránì dáadáa lóòótọ́ ilé ayé o ó ní orú lò ó sì ní píríncípù ìyẹn náà ìyẹn gbọ́dọ̀ di náà gbogbo nǹkan ló ti ní pé ìgbésẹ̀ tó gbésẹ̀ ni tó bá fẹ́ àṣìfò ìyẹn dà káwọn ṣùgbọ́n ẹ má jẹ́ ká gba àìdíẹ̀ tó wà lẹ́yìn àwọn èèyàn tí wọ́n ẹ̀ka gbá àwọn píríncípù yẹn ká ẹ máa wọlé sí irú àgbàfẹ́ gbọ́ tó kọ́ bàtà máa sọ ẹ̀mí ìyẹn sọ pé if you are poor pé you decide to be poor jọ ìwọ ló decide láti poor irú àwọn akínyìn ń gbà mí ẹtí ẹtí àti mùsùlùmí bá ń sọ ó yé mi ẹni wáyé mùsùlùmí kùránù sọ pé irọ́ ló ń pa tọ kátó wá tún rẹni tó tún fẹ́ẹ́ fi kùránù justify ìgbọ́nà kùránù jọ sọ pé wọ́n jà sí wa Islam ò ní ká má ṣe kì wàfáì ní ṣùgbọ́n àwọn sáìlì yẹn ń kọ́ wò a kàn gbọ́dọ̀ ṣe náà ni láti fi gbẹ́sẹ̀ ọlọ́run ọba gà láti fi bẹ́tà láìpù wá kámọ́ sọ̀lẹ̀ ibi tó máa nù. pọ̀ kì í ṣe gbogbo àwọn categorical statement táwọn èèyàn máa ń sọ ẹ́ nípa sọ̀sọ̀ fún sọ pé òpin tọ́lá gan ìkọ̀yà gan sọ pé kìnìún kankan nítorí pé ó sàfẹ́ gbé ọpọlọ rẹ kó cháàjì ẹ̀ ọ wá sí aláya wàhálà fa ẹ́ ẹ̀ mọ̀ ẹlẹ́mìí lè sọ wípé You see, if you want to do something and go back to low, the good always your full life then it means you have poor. And when you look at what is being bad in being poor. Kò sí nǹkan tó bá di ní láti ọdún yẹn wà pọ̀. Kò sí nǹkan tó bá di ní. Kọ́lá Kùránì sọ, Kùránì sọ pé fàámà ìnsá ìdá mùsàlá ọ̀rọ̀bù fàṣọ̀rọ̀bù wọ̀nà àmà fàyàkó lọ́rọ̀ bí àkọ̀rọ̀ ọmọnìyàn tọ́lọ̀ ń bá tẹ́ẹ̀tì ẹ̀ tẹ́ẹ̀tì lọ́lọ́run kó gbogbo nǹkan tó bá ṣe fún yẹn ọlọ́run tẹ́ẹ̀tì ẹ̀ ọwọ́ afọ níbẹ̀rẹ̀ ọfún olówó pọn ilé yóò ní á ọlọ́run bá pọn mi ilé ọlọ́run wọ́n mọ̀ ìdá mọ̀tàlá tó bá tó tẹ́ẹ̀tì níbi ọ̀dà wì náà fàkọ́dàrà alẹ́ yẹ̀rẹ́ náà òjò kówó dọ́dọ̀ ẹ̀ ìnáwó rẹ̀ fún pínpín fáyà kú ló náà rọ́gbì àhánà ọlọ́run bá yẹpẹrẹ mi ọlọ́run ní àtàlápọ̀kọ́ àti tẹ́ẹ̀rẹ̀ kí kéèdì fáà tí mo fún yàn lówó pé ah, ọlọ́ọ̀bá pọ́n mi lé ń wọ nǹkan ní bíjì àpọ́nlé dìfà pé mi ò fún yàn lówó pé ah, ọlọ́ọ̀bá yẹ pẹ́rẹ́ mi ń wọ nǹkan ní bíjì àyẹ pẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ yẹn mi ò pọ́n lé ẹlẹ́ẹ̀kejì mi ò yẹ pẹ́rẹ́ rẹ̀ mo tẹ́sí àwọn èjì so ọlọ́run bá fẹ́ kó ṣe pé ìròyìn wó tẹ̀ pẹ̀lú pé a sì tún tẹ́kì míìsì náà bọ̀ kì í ṣe ká tó kópa fẹ́ tẹ́kì míìsì káwọn wá parọ́ wọ́n ti rọ́nà ní ó sọ ọ̀bẹ̀ ní wípé ká má sara wọn kí adé sì fi tán bí ó ṣe rí náà rìsọ́ọ̀sì tó wà ní ayé fáwọn tó ní economic resource wọ́n ló wà limited ẹ̀rí yes wọ́n ló wà limited tọ̀ wọ́n ní wọ́n ti wá wọ́n wà limited ẹ̀rí ìtumọ̀ ẹ̀ náà ṣe sẹ́yìn náà ló ní méèkì fẹ́ẹ̀sì ní wá bá lówó tá a bá lówó ní ayé ìparẹ́ sí wá bá lówó because kò sẹ́ni kankan tí ó rẹ̀ nìkankan mú lẹ́rú láti lówó sí yes yóò kò ní ní ìtumọ̀ tó máa kàn òní náà ló fi ní ìtumọ̀ o tọ́ka pé àìwò ah, ní àárọ̀ ah, àti ìgbàgbé rẹ̀ ọ̀gbàgbé fìtínà nípa àwọn méjèèjì àtẹ̀ntó ní àtẹ̀ntó ní ẹ́ then nígbà tí ẹ̀ bá sọ pé á ah, lò tó bá ti lè bá rẹ̀ nìkan sọ nísìnyí ká máa wá fún wa kó gbogbo ẹ́fọ́ọ̀tì wa ká máa ká máa glorify sábàbù ni inú tó bá lówó ìwọ lóbi sáà láti má lówó àwọn kìíní yẹn ò rí bẹ́ẹ̀ tí mùsùlùmí ò bá jẹ́ kára rẹ̀ yóò padà kó kùn sọ ẹ má jẹ́ kó débẹ̀ because ó sọ pé no this one does it is successful ilé ìṣẹ́ how come ó bá ti bá wọn fún yóò fún lóòótọ́ agbára àwọn ni nínú kó rùpẹ́ ah, kórora rẹ̀ pín débi pé yóò pẹ́ra ẹ̀mí fẹ́lẹ̀ àbí kó òkú wọn sàtọ́nù tó bá wọn kí ni modification táwọn èèyàn ń ṣe yẹn náà nonsense ni o nonsense wà ń bẹ kí mùsùlùmí rọra anytime tó bá ti ń gbọ́ nǹkan kan agbọ̀dọ̀ mọ́ ní àjọ bí ẹ bá ń ka Kùránì yóò ti mọ ibi tọ́rọ̀ lọ gbogbo tó kéèyàn lè di ilé ayé ọlọ́run ọgbọ òfẹ́ kan lo owó ní sọ́fẹ́ẹ̀tì rí owó nìkan owó dá o èyí ṣe sọ̀lẹ̀ bọ́ ìtumọ̀ ẹ̀ ní pé àwọn kan pé owó ló jẹ́ lánàá wọn ní ìlú ayé òfin dó àwọn kan tó ń sìn ìmọ̀ ló jẹ́ lánàá wọn ní ayé òfin dó àwọn kan bẹ tó ṣe pé títí wọn bóyá philanthropy ló jẹ́ ọ̀nà wọn mọ́rùn kan máa kàn sí bó ṣe kó rí nù wọ́n lọ́nà tó ṣe pé ní sẹ́fẹ́ òpin ní sẹ́ nobody lágbọ́dọ̀ kà kókó wà sọ̀fẹ́ tù tí ò bá ti lówó fún yẹn ìyẹn gan rọ́ọ̀nù because sẹ́rí gbogbo nǹkan sẹ́rí táwọn èèyàn rí ṣe mèrè mèrè mèrè mèrè nísìnyí ẹ̀ tẹ́ bá ti sọ́dọ̀rọ̀ owó àwọn èèyàn rí ṣe náà scientist tó wà ń láàbù jẹ táǹfọ́ǹdẹ̀ lówó tó ń ṣe basic research basic research ni research pípa gan o lè ṣe ní ìsìlẹ̀ àwọn ìjọba yóò tó fifty years tó tó l'application sẹ́yìn hmm? bá ti sọ fóun náà fóun náà ń kọ́ kìí ṣe èèyàn gidi tó náà bá kò ní láàbù ó lè fẹnu tá a bá mọ náà láàbù. Mhm. so àníyọ báwọn yẹn bá ti báwọn yẹn bá ti dáhùn náà ni wọn máa sọ gbogbo àwọn pọ́ọ̀tì yìí. Kùránì wa especially fún àfẹ́ níbọ̀dì tí ò bá ti rà Kùránì gbogbo tẹ́rí láti jésù àmọ̀ tá a ti ń kà tẹ́ bá ti kà ẹ ti mọ̀ àwọn súrà yẹn ló establish bóòlù yóò ti mọ ọrọ̀ wá àtúnṣe. ẹ fámọ́lì ìnsá ìzámọ́tàlá òrọ́bù kó ń kálukú àpétọ̀ bàláàni àdáwò ni ó dìgbà tí tó bá fowó ṣe ni ó di sáà pé ó wà successful ẹ tó bá sì ní náà ń kọ kọ̀ndíṣà tí wọn náà wà sọ ohun tó bá ti ṣe nígbà tó wà successful àmọ́ kẹ́nìkan wá fẹ́ pa ọ́ dànù kọ́ wá ti wá ṣáàjì ọpọlọ rẹ kó sáìkì rẹ kó wá rò pé àbọ̀ ah, sí kẹ́kẹ́ so many people ní ṣe wàhálà ọ̀rẹ́ máa ṣe ìgbìmọ̀ ẹlòmíì sì mẹ́tọ́ pé náà ní ṣùgbọ́n wà ìsàbùsù ló sọ pé sábà kan kọ̀ ó máa ń lé èèyàn sí ibi tẹ̀yàn ẹnu bẹ̀ wọn ni ìsìláàmù wa fẹ́ gbòòrò kò fẹ́ kí èèyàn gbàtà jẹ náà lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ nǹkan ibi kọ́ọ̀rùn sọ pé ìnàmá ń tí tù ú àlà ẹ̀lmì ní ẹ̀ǹdì kí ọlọ́run bá sọ ọlọ́run pé ìnàmá bí ẹ fẹ́ tìǹà pé àà pẹ̀lú bá àwọn ọmọ wé rẹ̀ tó bí ẹ̀ bá ti ń ka Kùránì yóò mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́sìn pé empathy tó wà lórí yọ ọ̀pọ̀ ìbá ìjà kìyàmù ìjà kìyàmù ìjà kìyàmù ìjà kìyàmù tí o fi bá ní ka Quran yóò máa yé yóò jẹ́ kí ẹ̀wọ̀n ọmọ bíbí ẹ̀wọ̀n èyàn sì máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bá pẹ́tọ̀ bá ọlọ́run bá fún yẹn ní success kan ọlọ́run ló máa wọn because gbogbo eléyìí tá à ń sọ náà believe tàbí wọn believe ìtẹ́sìmọ̀ gbogbo nǹkan lọ́mọ fi fún alẹ́ zàǹkà àtẹnitó ọlọ́run bá establish pé àwọn àlùjọ̀nù ń bẹ kò sì sí dáàtò báyìí àwọn táwọn náà ń pariwo tẹ́lẹ̀ pé òun ò bìlífù pé àwọn ẹ̀dá kan bẹ ju sáré lọ wọn láwọn wá àwọn aliens ìgbà mẹ́ta ń sọ̀rọ̀ aliens ìwọ̀n òfin ló olóòbìlífù kan ló ń ó ní ah, àwọn tí wọ́n pe ah, civilization kan ti wà before ti wà ní síbó olóòbìlífù yìí oníbẹ̀sẹ̀ oníbẹ̀sẹ̀ ah láìpẹ́ ti wà ní máàsì rí àwọn fẹ́ bóyá sign of life kìíní àkẹ́ gbogbo títí ẹ̀rú bá ní o ó ń sọ lọ́kàn fún òun òbí ìfò yìí ṣe òun òbí kọ́ ṣẹ́nu bí tó ń bá ní tòfẹ́ ní ẹ̀yìn nìkan wá sí kíyàn kó wá bò ó mọ́lẹ̀ ní kí wọ́n tó òdúkọ́ wọn kọ́ ọ̀rọ̀ lè bá wọn lọ́gbọ́n kó wọn bá wọn. ọ̀tá wa bì yí pẹ̀ lójúmọ́ ló ń bẹ wọ́n mú iye ìjọba tó iṣẹ́ tán òun ló ń ṣeré mi gbogbo nǹkan náà tó náà mọ̀ sọ pé kó ẹ̀sìn tẹ́lẹ̀ ní ti ń gbà ń ti ń gbà ọ̀pọ̀ tó lọ fẹ́ pàyẹ̀wò ni pé tí mo bá bi wá pé nínú gbogbo Qur'an ta lè ní tọ́lọ́ wọn bá sọ láfún jù pé ẹnì kankan even up to now kò sírú ọlá yìí tọ́lọ́ wọn bá ṣe fún tọ́lọ́ ní sọ fún àwọn Qur'an dàbí ọlá ayé àtọ́lá tẹ̀sùn. Eh, adako dàpọ̀ Suleiman náà Suleiman á sì dàpọ̀ Dhul-Qarnayn á dàpọ̀ kí ni Suleiman á sì dàpọ̀ Dhul-Qarnayn tẹ bá wà àwọn méjèèjì o ẹ̀gbọ́n tí kò ráńsọ fún Dhul-Qarnayn lọdẹ ìròyìn bí lùsọ wọn gbígbẹ Ọlọ́run bá sọ wípé ká sọ Ọlọ́run sọ pa dhul يسألك ويسألك عن القرآن قل أتلو عليكم الذكر إنا مكنا له في الأرض الله مكنا له في الأرض أفهم لاي يريد فالنوم سميدي برغم إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا أيوه أفهم لاي afúnlẹ́yìn lórí ilẹ̀ àwa ní ṣẹgbọ́n tó lọ́wọ́ sọ pé tọ̀ àwa kò fẹ́ ní gbogbo nǹkan tẹ́yẹ̀ fi ń àchífù àti ní control àfún ní mint tọ́ ilé ìmọ̀ sọ fáwọn èèyàn ṣẹ́tí wọ́n pé kóra àkà ogun modification àtàbà fẹ́ ṣe tábà tí kóra àjúwájú ó clear níbẹ̀ kọjá sí ní kí ní kà mú principle kan wá kí ní kà wọ́n principle ẹ̀tọ́ kún fún rí máa bẹ̀lẹ́ principle yóò padà lédìí sí kan ó lè wúlò débì kan bọ̀ tí ó padà gbé ọkọ̀ kọjá sí kan tọ́lọ̀ máa sọ fún wa pé Dhul-Qarnayn àtẹ̀yìnáhù mi kú lè ṣe é sábàbà gbogbo nǹkan la fún ní mí tí ó fi àṣìlẹ̀ tàbí bọ̀ tó ń ti bẹ́ ọlọ́run fẹ́ ká mọ èyí sábàbà tó gbogbo ọlọ́wọ́ fẹ́ ṣe ìyẹn gbọdọ̀ wọ́n náà tán fi ń àṣìlẹ̀ ẹni tọ́lọ̀ fún ní àtẹ̀yìnáhù mi kú lè ṣe é sábàbà òun wá láwọn èèyàn lọ lè bá ibi ah ìyá Dhul-Qarnayn inna Ya'juj wa Ma'juj àwọn yájú ọmọdé wọn balẹ̀ jẹ́ wọ́n máa ń bọ́ sí ìlú wa ìwà ráyìí ààrin ìlú ọ̀nà ṣe dákùn tó lè ṣe fún àkọ́ ẹgbọ́n tó wí ó ní mọ́mà ká ní sí ìrọ́bì ẹ̀kẹ́ gbàkan àwọn fún lówó orí tọ́lọ́wọ́ bá ṣe fún mi ìgbàlá ìtọ́lọ́wọ́ ṣe fún ó lóore ìdí mọ̀ kàfẹ́kẹ́ ṣe fà inú ní ìdìkò tó ń fi èèyàn máa ń gbá pààyàn kó tó achieve anything ìyẹn clear ní Quran ẹ́ bọ̀sí tẹ́ẹ̀rì bí ló kọ̀rọ̀ lẹ́yìn ṣe wà ní tẹ́ẹ̀rì tó pọ̀ jù tọ́lọ̀ ṣe fún ló kọ̀rọ̀ lẹ́yìn ni pé ọlọ́run ọba lòun pé òun bá sọ̀rọ̀ ó gbé àṣegbé sísọ lápò tó ń kọ́ o ó làwọn kan bá nàbí ọlọ́run hmm? nígbà tó kọ́ lọ́n tó wà ń sọ fún wa pé ثم أتبع سببا حتى إذا بلغ مثل الشمس وجد من دونها قوما no ìyẹn kọ́ Quran sọ fún wa pé àwọn tí wọ́n lọ lè bá àwọn ọlọ́run wa sọ fún síkọ̀ pé kúlná ya dálkọ̀nẹ̀ àwọn ọlọ́run sọ pé ìwọ dálkọ̀nẹ̀ ìmà àǹtọ̀ àbíbà wọ ìmà àǹtọ̀ sáfẹ́dà bí i nínú kó fìyà jẹ wọn àbí kó ṣe dáadáa pẹ̀lú wọn ẹgbọ́n lọ́nà kó iná a pè é ó ní gbogbo ọlátọ́lọ́ ọba ṣe fún náà nǹkan ọlọ́run ti káwọn pépà tòun ni èèyàn tòun ni ó sọ yàn fún wa ó sọ ti sùlẹ̀ máàmù fún wa ní gbogbo orí tọ́lọ́ ọba ṣe fún bìsí náà bá àjíjẹ ń sọ náà níṣẹ́ àtẹ̀tọ́ bí ìpàdé jẹ̀nú bẹ́ àtẹ̀tọ́ bí ìdúró sáà jẹ̀nú ìsáṣẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ mo ṣe pọ̀ tó kọ́dà àdúrà tó ń ṣe àdúrà téèyàn ó rò pé àà ah, ah, ah. ó yẹ kó sàdúrà ọlọ́run tó ń gbà ọ ní rọ́bì tírílì ló fi bẹ̀rẹ̀ ọlọ́run ṣàforíjì fún mi wàhábùlé múlkán làyẹ̀ ń gbàgbé àhàdì mẹ́mbà ẹ gbọ́ kò ní déyìn lè bí ọlọ́run kò ní lè bí o ọlọ́run ṣàforíjì wọ́n á fún mi ní ọlá tí ò ní tọ́ sẹ́lómi lẹ́yìn ọlọ́run tó lọ́run náà mẹ́ta ń tẹ̀lé wọ̀ hàn ọlọ́ba tó ń fún yàn lọ rẹ̀ tòun ti bẹ́ẹ̀ ó ṣe pọ̀ tó ẹ̀wọ̀n kankan lọ́wọ́ àwọn àti ìṣòro máa wí nígbà tó di pé ọlọ́run ọba kó ogun kan fún ẹyẹ èèyàn àlùjànnú gbogbo wọn nígbà tí àwúrò èdè kékeré tí wọ́n sọ fáwọn àwúrò èdè wípé ah Sulemanu ń bọ̀ o olùkúlù masakina fún ẹ wọlé o ẹ wọlé ibi tẹ́ gbé o láyà sí máa nàkú Sulemanu wájú lórí ẹ mọ̀ ètò Sulemanu àtàwọn ọmọ rẹ̀ kọ́mọ́ tẹ̀ ní mọ́lẹ̀ wọn ń láyé ṣòro wọn ní wọn bá tẹ̀ mẹ́tọ́ mọ́lẹ̀ ẹgbọ́ kọ́dẹ̀ mi tẹ́lẹ̀ ìwé ètò Sulemanu wọn bá rí àwúrò èdè tí wọn tó mọ̀ tẹ̀ mẹ́tọ́ mọ́lẹ̀ torí pé ọlọ́run ọba yẹtí sẹ́yìn máa máa gbọ́rọ̀ tí náà ń lò sọ àwọn èrè ó ní kó máa gbọ́rọ̀ ẹ̀yẹ náà ti ń sọ wà á ní pàtàkì àwọn ọba áfíríkà ní ẹ̀kọ́ rẹ̀ ó rẹ̀ ní mo yẹ wá rẹ̀ ń yọ rẹ̀ kí ló ń kó ní rọ́bì ọlọ́run àwòrán ìní àti aṣọkúra ní ìmọ̀tàkàlẹ́kà ọlọ́run dákun fi kọ́ mi fi mà mí gé ní dúpẹ́ ìgbéra tó ṣe lórí mi àtàwọn òbí mi sọ̀kẹ́sàn wọn ni wípé kò sínú tó wù tí mùsùlùmí gbọdọ̀ bá àwọn gbogbo gbọdọ̀ ní ní sọ́kẹ́sì lé ayé oore ńlá ńlá tó pọ̀ ní kò fi mọ́ lọ. sẹ́rí gbogbo àwọn tí kékeré ní bá ń wí nǹkan mi àgbọ̀ but sẹ́rí tí mùsùlùmí náà tó wá gbà pé look you see if you don't have money it's because you have tried not to have money. àwọn tí mo máa ń gbé bá kan ẹgbẹ́ ìlú ó bá àwọn kan tẹ̀ ń sọ sẹ́yìn mọ̀ pé ẹ̀mọ̀ yàtọ̀ kékeré tó wà láàrin ibi kéde àtọ̀ kékeré ní méjì o tí wọ́n bá di ẹni tó gọ ìbọn bá ta bá gbé àgọ̀ ká fún scale kálá àgbẹ̀ ní scale one to ten ẹni tó dáhùn jágọ̀ scale nine wọ́n wá bí kan tó ń gbọ́n ní scale òun wà nílé òun gbọ́n wáyà scale òun ọ̀gọ̀ púpọ̀ wáyà scale two nìkẹ́ wọ́n wá di èyí tó gbọ̀ yẹn wọ́n bí òun sí amẹ́ríkà kẹlẹ́nà wọ́n bí èyí tó gbọ́n díẹ̀ sí áfíríkà ó mọ̀ pé kìí ṣe pé gbèrò dáadáa ti pọ̀ lọ environment kan bí yín sí kìí ṣe díẹ̀ ló ṣe lórí ìtàkùnjẹ́ sọ́fẹ́sì ní sáà bá ń wo sábà. Hmm? kìí ṣe bẹ́ẹ̀ nísìnyí little effort lẹ́ni tí wọ́n bá bí síbi tí nǹkan bá ti dá lòun ó ṣe tí nǹkan fi jọ ẹ̀sán tí tí nǹkan ò tí rọrùn dáadáa yóò fi yálà ya wàhálà kó tó jọ kẹ́ni tó wọn wà bẹ́ẹ̀ máa ń gbóhùn lọ́pọlọ jùlọ lọ́pọlọ jùlọ kó ká ẹ̀sẹ̀ ìjà yòó pẹ̀lú èyí tó wọ́n á bí fún ìbẹ̀rẹ̀ ní wọ́n sọ pé you see you are poor because you have decided to be poor ó bí pé tí mi àtẹ́jẹ lọ́wọ́ síbi tán bí wá sí à bẹ́ẹ̀ náà ọgbọ́n tó bẹ́ẹ̀ bá lọ́wọ́ ń bẹ̀ àjọ bẹ sáàtì wa gbọ̀n jẹun ìdè nìkan ló bẹ̀rẹ̀ kọ́lá sábà ń sọ̀rọ̀ ilé ayé tí ó mùsùlùmí ò gbọ́dọ̀ ní gbogbo àwọn gòróró gbogbo jákujàku ẹ́ ẹgbọ́n pàtẹ́ yàn sọ gbogbo eléyìí náà ṣé àti gbogbo àwọn èèyàn tán kó gbogbo ògùn káàkiri nǹkan tán fẹ́ fi jẹ́ please ẹ bá rí ìdè wọ́n ti kàwà kàwà wọ́n sọ pé kó sáà máa make effort máa make effort yóò fẹ́ ọrọ̀ oògùn táwọn èèyàn ní ìdìgẹ́sọ́ ọlọ́run ìsìn ìfi yúsì kí ní kọ́ sí nígbà kí ní kẹrẹ ìtọ̀ òun náà wọ́n ti kàwé pé sáà máa make effort yes effort is needed but ṣebí tàbá sáà sí ń kọ́ ṣebí máa káà sáà lọ́fà pẹ̀lú ayé pé ìgbádùn díẹ̀ ni so kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí mùsùlùmí gbọdọ̀ ní nǹkan míì Quran gbogbo tó kà sí àgùntàn at the end of the day lọ́wọ́ lè ní tó ẹlẹ́fìrí pé ntọ́lọ́wọ́n bó fi dìsáì pa wàlì jẹ́nà kò ní wàlì jẹ́nà kò fẹ́ kọ́lù kọ́ kọ́lù wà nǹkan ọjọ́ mọ́ bá because àwọn kan bẹ táwọn ó fẹ̀kẹ́ sí ní on the advantage níbi ọlọ́wọ́n bó lò pé ní sọ ẹ̀kọ́ ọlọ́wọ́n bá gbẹ́tọ̀ tó bá fi lè jọmọ ànábì ọlọ́run automatically ó wàlì jẹ́nà láì ṣiṣẹ́ kọ̀ọ̀kan ọdún advantage àwọn yòókù lọ àwọn bá fi jẹ́ lágbáwá ó wàlì jẹ́nà ọdún advantage àwọn ọlọ́wọ́n lò wọ́n èyí tó tó ó ṣiṣẹ́ fún òun inna akramakum indallahi atqakum ẹ́ tó dàbó bá ti ṣe ó rí pé òun ṣàbòsí fún un so náà làwọn sóra yìí fi pàtàkì ẹ́ ká má òkú pípa yúùsì mọ́ wọn àwọn sóra tó ń establish bóòlù ni ó ti ronú náà nù ọ̀tàjẹ́ ń dọ̀bí lè lóòótọ́ méjèèjì náà làwọn mùsùlùmí ti wà fún wọn tì a lọ strẹ́ẹ̀sì pé ọlọ́run ọba òun ló ṣe gbogbo nǹkan lóòótọ́ but àwọn sọ́dọ̀ bẹ̀ẹ́ ká take àtẹ́kẹ̀ àwọn kan náà tún wá sí ilé emphasis much lórí àtúbá àwọn tó bá bí wọn wá fẹ́ fún ọlọ́run kó àwọn wá rí sọ́kẹ́ẹ̀sì tí wọ́n tí wọ́n ṣe àwọn gba gbogbo everything papọ̀ ṣe bá wo nísìnyí wàláhì kùránì tọ́lọ́wọ́n bá fáwọn mùsùlùmí kìí sórí kékeré o òun náà lọ́lọ́wọ́n bá fi ń gá ìdí tọ́ọ̀tì wa sẹ́yìn bá wú àwọn tẹ́ ṣe mùsùlùmí tẹ́ bá rẹ̀ ń ẹ nílé mọ̀ yàtọ̀ ṣé ń preach ní abẹ́ wà ní business school ẹ ní mọ̀ yàtọ̀ ẹ because bí economics yóò sì máa sọ̀rọ̀ owó pẹ̀lú ní sọ̀nsọ́ yóò sì máa treat gbogbo àwọn fásitì yẹn kó sàfijọ́ ṣé Jésù tó wá tí ò lásán tó ṣe pé kò nílé kò ní kankan náà wá ní kíndọ̀mù rẹ̀ gbọ́dọ̀ wá tóbi tó báyìí ó ní ẹ̀ka tí ń jẹ́ kíndọ̀mù rẹ̀ ju pé tọ̀kú láìpẹ́ tì í kẹ́ bọ́lọ̀ rálá sí àlọ́ kò yóò rújú tọ̀ ẹ wá sáà tú tú tú tú tú orí tú tú tú tú ó tú dáńtẹ́tọ̀ ó tó gbẹ̀dọ̀ lówó owó iná yìí òun náà ló kọ́ kó wá lábàrẹ̀ pé áà ah, tó bá ti bá kú ọ̀ ó láti kú lẹ́ẹ̀kọ́ àwọn kan náà ti try rò kí nìyẹn náà rí nígbà tí fáwọn tó bá kà adabul arabi náà àwọn selected uh, orin tán máa ń fáwọn èèyàn gbà yẹn pẹ̀lú àwọn afáàní sọ̀rọ̀ ń parẹ̀ wọ́n pẹ̀ nìkan ní àbúkọ́ fún ìṣáájú lọ́yà ni ọ̀yà ọmọ ìjẹ̀dáyé àdúgbò nàìjíríà ó ti pẹ́ o ọ̀kọ̀jú kò tó tẹ́tì báyà tẹ̀sán ló fi kú ọgbà yẹn làwọn ará jẹ̀dáyé nàìjíríà ni wọ́n wá pé wọ́n fẹ́ lẹ́gbẹ̀ta wọn fún lọ́dà coloniali òun wá jẹ́ ọ̀kan náà àwọn pẹ́ẹ́tì wọn ẹ̀wọ̀n náà wá tó fèsì yẹn òun nìkan wá bẹ tó kọ́ ńgbà yẹn fún ìyẹn ò dáa rárá but ó fẹ́ jọ orúkọ táwọn yẹn náà sọ nísìn ó ní ìdá ṣáàbù yawman àrọ́dà àyà falábùdà àyìnyẹ̀sàjì balkọ̀dá níjọ́ tí a set of people àwọn sanjára ìlú citizen ìlú tí wọ́n bá decide pé they want to live àwọn fẹ́ àwọn fẹ́ live ni ìfàlábùdà àyìnyẹ̀sàjì balkọ̀dá kọ́dà kádàrá gan yóò dá lóhùn tọ̀ ṣe àwọn pẹ́tùmọ̀ tí ń sọ ni pé kádàrà yóò wà lọ́ọ́ ni pé kò sí ìkànnì jẹ́ kádàrà tọ̀ wọ́n lè máa lóòótọ́ ìlú náà lóòótọ́ láti motivate àwọn èèyàn kò tú ní padà tó máa ń bí nǹkan mi tó jù lọ ni because tó lẹ́ tó bá ní success nìkan lòún lè gbádùn tó bá ní failure yóò para yàtọ̀ fún pé ètò wọn ṣe tí Quran wí fún wa tọ̀ àwọn nǹkan yìí Ọlọ́run bá ń sọ fún wa pé ìdàṣàmùsùkú wọ̀ níjọ́ tí yálùkì á mọ̀ bá dé ló bá súnmọ́. oòrùn tá a rí tó ráàyè ti ń mú ìmọ́lẹ̀ rẹ̀ ti ń tàn tí ò sókùnkùn tó sì láwọn àǹfààní tó pọ̀ níjọ́ tí oòrùn bá fòòjì. bíi fàlà ní kọ́bẹ́kọ́bẹ́ hmm? kọ́bẹ́kọ́bẹ́ wa wà depleted arápẹ̀ ee bàálù ní kọ́bẹ́kọ́bẹ́ ó fi ń fẹ́ fún ẹ̀rọ kọ́bẹ́kọ́bẹ́ bọ́ọ̀lù àárẹ̀ kò sì tún ẹ̀rọ kọ́bẹ́kọ́bẹ́ ẹ gbọ́ ní sọ kí ni Yorùbá dáhùn pé sọ àdá èyí láà máa ń wé nù kọ́bẹ́kọ́bẹ́ láà máa ń wé tó bíi pé èèyàn di sílẹ̀ ti bàálù min shaitan tó kó wùrà. tọ́ ọlọ́run bá fẹ́ máa sọ fún wa àwọn kan tí ó ṣẹlẹ̀ ní jáde àti àmọ́ bá súná bọ́ tó bá ti ń sọ ńkọ̀ ó ti ní kókó ònìkísà àwọn pẹ̀tọ̀ iṣẹ́ rẹ ni ó la ọ̀ bọ́lá ń sọ ni. tọ̀ sórí eléyìí torí àwọn súrà yìí kẹ́kí nípa àwọn súrà yìí náà kọ́mọ̀ láwùjọ wa dáadáa. òun làwọn olórin fi ń wí ikú wí tiwọn àwọn òní máa kéwọ́ tẹ́bàbá tó lọ ìfọ́wà pé ìlàtà máa òkú bùré ìfíngídá ìrúbì ní wíkúrì tẹ̀ ní wíò ẹ́ kò sí ìrìnàjẹ́ ìlàtà máa òkú bùré kò sí kẹ̀kẹ́ ìlàtà máa òǹfà tọ̀rọ̀ ti bẹ̀ ẹ́ ìlàṣàmù kó wù ìrà ti bẹ̀ pọ̀wọ́n kàtà àjọ ìgbẹ̀ pé wọ́n sàmọ́ dápọ̀ ìlàtà máa orí ìlàtà máa òkú bùré ọ̀dàgbé jókè tẹ̀lé pé ẹnìkan ò ní gbé àgbọ́ta tọ̀ ń sọ ń gbé alìmọ̀tínà sọ́n máa àhàbọ̀ ó ti gbọ́ wà àti àwọn àfá ó ti gbọ́ tàfírù wọn ó gbà pé ah, nígbàtí ìsásáwùtù ìsákẹ́kẹ́ kúwèrè kúwèrè kúwèrè náà pé àwọn àfá wà nígbàtí gbogbo kan náà rèrèrè náà wọ́n pè kúwèrè kúwèrè wàdúréré wàkílé kẹta tọ̀ kìrá àwárúṣòrí wọn náà bá ah, náà pé à lórí ìrẹ́lá ìjẹrin náà wọ́n ní ìsásá náà kúwèrè ẹnìkan nígbà àlùbọ́sà àkọ́wẹ̀kọ́ kíní kan àkọ́ Ah, máa àtọ̀rà mẹ́sẹ́ẹ̀jì lòun mú àmọ́kọ̀mọ́kẹ́wù ó sì ní ìkúwì ọwọ́ ìkúwì so ìdàṣẹ́ǹtì kò wẹ̀rọ nígbà tí ó rùn tí ó bá fòlẹ̀ tí kò sí láìpẹ́ kò sí mọ́ láyé the first thing táwọn náà ọkọ ọlọ́run bá ti sọ̀rọ̀ yìí pọ̀ yóò yóò kálukú tẹ́kù ánìyàn ọ̀rọ̀ ọlọ́run à títí tí ayé ó fi tán á sì máa mọ̀ túmọ̀ rẹ̀ èyí ò pé why pépé sánmà ni oòrùn lákọ̀ọ́kọ́ ilé ayé táwa yàtọ̀ fún láìsí táàmù yìí oòrùn lọ́lọ́wọ́ fi ṣe sábà fi photosynthesis. Hmm? photosynthesis ní ń produce oúnjẹ táǹjẹ ń produce carbohydrate bọ́ọ̀nù ọ̀bá ti fi mọ́ òṣìǹtàjẹ mọ́ tàṣílẹ̀ ayé ò ní parẹ́ kọ́dà ní ìsìn gbọ̀ngàn gbọ̀ tí ìsìn mọ́ni gan àìsìn àdínúdá bàràbà òun sì ọ̀rọ̀ ìgbọ̀n báyìí láti ń pariwo pé ẹ climate change deforestation kìíní kan desert encroachment gbogbo ẹ̀ láti pariwo ohun tí lọ́wọ́ water level ti ṣe kíní kankan kíní kan ti ṣe kíní kankan desertification ti ṣẹlẹ̀ àwọn èèyàn tán gbé oko orí tí ó gbọ́mọ́ ohun tí lọ́ọ́ tiẹ̀ báyìí sọ̀tọ́ òun bá ti lọ kìí sì mọ́lẹ̀ nìkan ni ó oúnjẹ ni ó lọ à ní báyìí ti mo rò pé tó bá àkàtì mà pé wọ́n tẹ̀gbẹ́ yìí kàn sọ fún wọn òbí tó yá sí àmọ́ bẹ́ẹ̀ ni ó bìlì tó ẹ̀lẹ́ gbé bí ń ṣe ètò fóun fẹ́ lọ sí má bí ara yìí bá parẹ́ kí ni sì sá lọ ó sì sọ fún ọ fóun òbí àìsàn bá bìlì jájọ wà bẹ́ẹ̀ náà ó máa ń mọ̀ sọ́dọ̀ kò fẹ́ kọ́ làwọn parẹ́ ó dàbí fìràwọ́n náà ṣe ń parọ́ fún àwọn èèyàn rẹ̀ máa yí kí lọ́kọ́ mi ìlà ẹ̀mọ̀ pé mi ò pẹ́ lọ́lọ́run bá mi àtọ̀ṣe ó mọ̀rọ̀ wọ́n á ti wọ́n àdúró bí ha wọ́n ṣe kọ́nìta àǹfóṣù hàn zulman wọ́n ò lò. wọ́n ń pè kíní yẹn nírọ́ àmọ́ kàn wọ́n mọ̀ kó sọ ọ́n. ẹ̀gbọ́n tó wá ṣe yóò sọ òògbà pé ní ayé yóò parẹ́ kí lóun ta lọ sí máàkì. wèrè tí wọ́n á pílánẹ̀tì ti láì tọ̀tọ̀ wá ní climate change bí òfin climate change kan náà ló padà ebi yọ̀ọ́ kan ní wọn náà sáà débẹ̀ ọlọ́run sàkọ́fọ́ aṣọ́n ọ̀sùn lẹ́ṣọ́n ẹ̀ ń dájẹ́ gbọ̀n mi yóò fojì tọ̀ wọ́n ìdá ní ojú òmù kẹrẹ̀ àwọn sars parí tí wọ́n bá di fast wọ́n fọ́n ká pẹ̀lú ìmọ̀lẹ̀ tí wọ́n náà sì máa. wọ́n ìdá ìjìbá lè so ìyọ̀rọ̀ àwọn òkè tó ṣe pàwọ́ à ń rí wọn tó wà fix ó wà stable kò mú lọ́wọ́ bá bá mú fún wọn. ṣe mọ̀ pé ẹwu ẹnu ìgbà tí wọ́n bá ní àtìkì bá ṣẹlẹ̀ lásán alhamdulilayi ọlọ́run bá kẹwàá láfíríkà but anybody tó bá rántí nígbà kan ní tremble ṣẹlẹ̀ lábújá Kaduna ẹ́ sọ̀rọ̀. Eh, kìnní kan tremble ó ba àwọn geologist àwọn geophysicists wọ́n máa dẹ́rù bà wá bọ̀ lóòótọ́ ni ẹnu tremble lásán ló ṣe lásán ló ṣe àwọn ọ̀rọ̀ tó wò pé ah gbogbo ní èsè ẹ́ eh, oríkókè òkè wà stable níjọ́ tókè bá fi lè mú fún kálukú mọ̀ pé ọlọ́run ọba fẹ́ ká nǹkan tó fi dilẹ̀ mú un torí pé òkè lọ́run fi ṣe kéne ó ní òun ṣe àlùjìbáàlì àwòtáàdá òun ṣe jìbáàlù ní àwùtá kí náà ń pè ní àwùtá àwùtá lóbi ní wátàdì wátàdì ní èèkàn tá a máa ń kàn mọ́lẹ̀ láti fi mú nǹkan dùn ẹ́ kódà di pé ẹni tó lè jọ báwọn tó bá máa ro kíní ẹran bàtà bá ṣe léyà ń jọ tábà wá yọ awọ ẹran tábà wá fẹ́ sá òfin gbẹ àwa kan èso láti fẹ́ẹ̀dẹ̀ tàbí yóò sì wà fẹ́ẹ̀dì sí wa tẹ́bà ti lè yọ àwọn èso ìkó ló kú òjì tọ́lọ́wọ́n bá fi àwọn òkè ó fi ṣe wọ́tà èèkà pẹ́ẹ̀gì ó fi pẹ́ẹ̀gì ilẹ̀ dó ní tó bá ti lè mú tó pè bá ti lè mú sọ ilẹ̀ náà lọ lọ wà ìdá ẹ̀ṣá rò ọ̀pẹ̀lá níjọ́ tó bá fi pébi tí wàhálà dé àlẹ̀ ẹ̀ṣá rànkúnmí tó ti pé ọdún mẹ́wàá ó wá tọ́dún mẹ́wàá ọwá di pé ọwá lóyún àwọn tó tóbi tó lóyún ọdún mẹ́wàá nínú àwọn dúkìá táwọn lágbọ́wá bá ní òun ni níjọ pé irú kan tó wá wúlò tó bá ó tè láti àwọn táwọn ni wọ́n pa á ti pé mi ò fẹ́ mọ́ ìrísí ẹ̀rọ sọ sẹ́wọ̀n pé nǹkan ńlá ńlá ti tẹ̀lé hmm? ìgbà ń ta ah, lágbájá owó ni lágbájá dọ́là tó dọ́là Hmm? ọ̀nà tó bá ti jọ̀hún náà. ọ̀sẹ̀ bá ti wo bọ́lá ọ̀bá tí wọ́n sọ̀rọ̀ nǹkan mi fáwọn alábáwá. àwa lè má lè àkúṣe tẹ̀lé ara pé pé àwọn ò mọ kíláwó wá fẹ́ ra nǹkan mi ṣe. èyí tá a bá fi ń ṣe nìkan làwa lè má lè. ó dà tí wọ́n sọ wípé wọ́n lẹ́nìkan ní yáàkì. yáàkì náà ń pè é. ẹ̀wọ̀n yáàkì ṣe tóbi tó tó lójú gbogbo kápẹ́ mẹ́rin káwọn alẹ́ni tó ní àbájọ ẹ̀ ṣò pé ẹ̀ kí ló dé ẹ̀fìn bó ṣe ẹ̀kọ́ lọ́rùn ọlọ́run bá sọ fún wa níbi sóòrò àtàkì kàkọjá ẹ máa wọ sọ́lọ́run bá sọ inú nǹkan tí lágbára ní tó pọ̀ jù nínú àkọ́ ní dúkìá ìnira àkọ́ kódà òun náà sì ní ìdẹ̀ra tó pọ̀ jù nínú dúkìá tọ́lọ́run tó pè ń dẹ̀ra òun náà ló fi fà á tó pé nípa bá dápọ̀ àlàáhàmù táǹpẹ̀ ní dábàá lé ẹ́ ìdí ń jẹ́ gẹ́gẹ́ ara fún mi gẹ́gẹ́ àkàlù fáwọn yòókù hmm? ibi tẹ́ ti mọ̀ àdáàmù ó jẹ́ jámù náà ẹ́ la an yahdiya Allahu bika rajulan wahida khayrun laka min humri náà kọ́lọ́mọ ọba ó lò láti fi gáàjì ọkùnrin kan ṣoṣo sínú Islam àfi kó máa nà ó lóore fún ọdún red camels lọ ẹ wá lóṣù pàfọ́mọ̀ lómìnì red náà lómìnì camels so náà yẹn lóra ẹ̀mí àná àmà so ràǹkómi gangan ni àwọn yòókù náà kò sí lábẹ́ rẹ̀ nítorí rẹ̀ ìdẹ̀ra tó bá tóbi jù náà lọ́wọ́ bá máa ń kọ́ làfẹ́ṣàn lọ́dọ́ra sí ṣáà lọ́wọ́ bá ti ṣe wọ́n á sọ fún wa yìí pé afala yanzuruna ila al-ibli kayfa khulq ṣé mo wo àǹkóń bá ṣe dáa nítorí àǹkóń ni wọ́n ní dúkìá tó pọ̀jù tọ̀bẹ́yàn èèyàn sáà máa wò ó níjọ́ tí wàhálà bá ti dé tí wàhálà bá ti wà fún yàn nǹkan tó bá wúlò fún yàn jù tó pàtàkì jù sí yàn èèyàn máa ń dì mú níjọ́ tí wàhálà bá dé èèyàn máa wọ ẹni tó máa ń sọ̀rọ̀ lè gbowó sí èso rẹ̀ wá àìsàn rẹ̀ gbà nǹkan kan wá pé kò sẹ́ni kan tó mọ báyìí rẹ̀ àfọwọ́ àtẹ̀kọ́ra wọ́n wá gbé sáko ẹ̀gbọ́n àgbẹ̀dá kọ́ bí bá ti ń kírun ní ti ń gbọ́ òun náà ọmọ àtọ́jú wọ́n tó gbéra ní pé ọlọ́ọ̀gbìn olú ìtumọ̀ ẹ̀ pé tí nǹkan tó bá tẹ̀ ṣe ní ti nígbà yìí nǹkan tó má ṣe ní. ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn sọ́lá fún wa wọ́n pè ní ìyá بن معاوية يا أسمي فاهم طبعا ما جيت على ابن مفرق إيه وكان بيننا والتابعين معاوية بن قرة المزني يقول لما ولد لي إياه إنما تمو بيوم ما تنجا إياه دعوت نفرا من أصحاب رسول الله مكوا وانبوس كنا أصحابي عليه وسلم مكوا واسون جفوا فأطعمتهم وهو لنجا وأنا أعتذر جوتهم بس ọ̀yà mo fẹ́ ṣàdúrà fún ọmọ mi má ṣàdúrà fún ẹ má bá sàmí ẹ̀yin náà wá ṣàdúrà fún mi náà sàmí mo fẹ́ fáwọn tó bá máa láti rántí àdé sẹ́ńsọ̀ àdé sá máa ń lò fún kò mọ̀ kò tẹ̀ bá àní ìdàdí fún kò mọ̀ ẹ gbọ́ kíká sáyẹn wá jẹ àní ìdàdí fún ẹ ṣùgbọ́n àyàfẹ́ pé àrí áfáàrù lọ́dọ̀ àwọn fọlá ẹni tí ń sọ̀rọ̀ yẹ kó ń pa àwọn kan náà sáadá náà sọ̀sọ́lá òun ni Muawiya ibn Qurra Al-Muzani ẹ̀hẹ̀ ọmọ tó bí ń jọ̀hún ni ìyá ìyá sì ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ìyá sì ń rọ̀ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gá ebi wọn sọ fún yàn pé lábájá òun ńlá lọ́nà àkọlù ní ìyá adájọ́ ni ní bá sọ ọ̀pọ̀lọpọ̀ gan-an àwọn á ní kò fẹ́ sí ìgbàgbọ́ ní sùnwó ní pìrìsẹ́ǹtì à ń pè ní ìyá sùnwó máa wí tó bá wà ní kan báyìí wọn lọ́wọ́ àmì kan àwọn obìnrin mẹ́ta wà wọlé wàhálà kan ṣẹlẹ̀ níta káwọn nìkan wọn sá wọlé pé báyà wọn ní wàhálà ń ṣẹlẹ̀ tó àwọn wọlé nígbà tí wọn wọlé nígbà tí wàhálà yẹn wà lọ tán ọ wá sọ fáwọn tó jù kó pé sọláhàn mẹ́ta tó wọlé ọ̀kan bẹ́ẹ̀ nínú wọn ń fọmọ lọ́nà lọ́wọ́. lọ́ọ̀kan ọkan bímọ kò pẹ́ tó bímọ ọ̀kan bẹ́ẹ̀ nu wọn tó lóyún ọ̀kan bẹ́ẹ̀ nu wọn tó pé níṣẹ́ òun ò tí ì márì ọmọ bíi ní à ah, bó ló ṣe nù gbogbo wọn gbà tí ibi tó ń wọn fọwọ́ mú lọ́wọ́ òun ní kọ́kà ní ìsìn abẹ́rẹ̀ ló fọwọ́ ní yíò lòun jọ máa gbé pé tó bá tẹ̀sẹ̀ kamọ́ rẹ̀ fún báyìí eléyìí ló pàtàkì ẹ́ òun ní kàwọn fọwọ́ gbóná òun ló lóyún wọ́n sì find out wọ́n ní bẹ́ẹ̀ náà ẹ̀yìn tí wọ́n ṣẹlẹ̀ tó ń jẹ́ tó wà lára ti dé tó bá ti wú lójú lọ́dọ̀ yẹn lẹ́yìn máa ń dìbò ẹ̀ tó ti lé bá fẹ́ jóná ó mọ̀ pé kí nìkan yọ ọ̀kan tí mo lè mú mọ̀ pé pàdéjèsì mi ẹ owó tán kó sí mi lọ́wọ́ mílẹ̀ òpá àwọn onítírà mi ah, mílẹ̀ ẹ̀hìn tó bá ti wúlò lọ́dọ̀ rẹ lódì mú tó bá ti wúlò jù pé àlẹ́ kó gbogbo ẹ̀ èwo láàmù ọ̀rẹ́mọ̀ gbọ́dọ̀ lọ́pọ̀ ọlọ́pàá àti ìyàwó jọ ń sáwàdà láàárín ara wọn ìyàwó láwọn owó kan lọ́rùn sọ fọ́kọ rẹ̀ ìlẹ́jọ́ ah, bí ọkọ sáàdé ní ẹgbẹ́ ìyá ọmọ jáde jáde kó má kú òun sọ pé ah, ah ìkílọ̀ wọlé fún owó kan wà lábẹ́ kíní èyí tó pàtàkì lọ́dọ̀ ti ẹnu ọkọ̀ mọ̀ pé ó wà ní òun ẹ̀mí ti ẹ̀ inú ẹ̀mí ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀mí wo ẹ̀mí ti kú ọgbọ̀ owó yìí náà tó máa bọ̀ nígbà tí ó padà rú inú wa bí ọwọ́ pé ládùn owó yìí ti fi iná so lágbáwá ka ibi lùkún ràǹkúnmí tó lówó pé ó oh, wo bí ọlọ́run ti dára àkọ́ mi gbogbo ń tẹ́ ẹ fẹ́ kó ṣe fẹ́ ní ṣe fún mi. one ẹ wà ní desert níbi tí o ti sómi ọlọ́run bá kẹ́ ẹ pé ń dọ́gba lè rómi lẹ́ẹ̀kan ó lè séèpù omi ọ̀sùn kan pé ẹ̀sà àti gbá pé ok ìyẹn sábà rómi àbí ẹ̀sà àmúlọ́bí omi kó mú omi oṣù kan ọlọ́run ìzáàbù débi pé níjọ́ tí ògbẹ́ bá gbẹ lárúbá tí nǹkan bá ṣe ó tó pé fúnra kó para fún mi ẹ̀ tó sì mú mi lẹ́ ọlọ́run bá tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ó lágbára débi wípé bí dẹ́tà kì í ṣe wà káfẹ́fẹ́ ń fẹ́ gan tó lè bló ẹ̀yìn tí bá ń bló ẹ̀yìn ẹ̀yìn lè fọwọ́ tí ra àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin ò lè gbọ́wọ́ tí wọ́n kàn fi bójú wọn báwo làwọn ti ń ṣe ọlọ́run wá ṣe fúnra fún mi òun wá ní eyelash tó gún tó ike tá ìṣẹ́ bá ní fẹ́ yóò mọ̀ eyelash ẹ̀ máa gbá báyìí láì má lọ owó ẹ̀ ó sì yẹn fún yín tọ́ ara tó tó ṣe fún yín ò ní wípé ó ṣe ń pé ràkúnmí tẹ́gùn kó tó rẹ̀ yóò pẹ̀ ẹgùn ẹ̀dẹ̀rù sí ẹ̀ ṣe gbogbo ẹ̀ ẹ̀ ń sì ń lọ nítorí wọ́n sọ wípé làǹfààní àwọn àdáàbò ní wàyà nílò àkọọ́lẹ̀kùn ìlà bẹ́lẹ̀dì lọ́sọ̀kúnù bàyọ̀rírì ìlà ìṣèkè àǹfọ̀ ìnà rọ́pà kùnbíkùn lára òkú wàláì tó bí bẹ́yìn ti ka kọ̀ọ̀ánì tó nínú yọ lọ. òun ṣe làǹkóhùn fún yín làǹkóhùn yìí ṣe ó wá lágbára àti gbẹ́rù débi pé yóò kó ẹrù yóò bá yín gbé ẹrù débi ìlú pé ẹ̀ lè dédé ẹ̀mí yóò tó mọ tó tó ká ọlọ́run ọba yín o ó mọ sàánú ẹ púpọ̀ ọlọ́run ọba sọ yín o tó wáyé tí wọ́n ti gbóhùn sí dára nǹkan mi tó lè withstand all adaptation lè withstand gbogbo orú àwọn stress gbogbo orú àwọn wàhálà tí máa ń fẹ́ mẹ́ta tó ẹ wá wò bọ́lá ti gbé làǹkó iná kí ló fi tẹ̀lé yé ayà ẹ̀ pàtó ni àtàláyà dúnà ìrìnkè fòròkọ ló tẹ̀lé ayé làtàmá kẹfà ló tẹ̀lé lẹ́yìn làǹkó mi ẹ wá wo sánmà bọ́lọ́run ṣe gbé ga ẹ̀rọ tó fà ti sánmọ̀ fi tẹ̀lé mo ní pé nǹkan tó jẹ́ dúkìá ní tó wúlò báyìí kí ni nǹkan tó ti pé tí ò bá ti rí yóò kú yóò lọ àkóní láti jẹ kókó gbójú ò bá ti rọ kókó ò ní wú ọlọ́pàá bọ́ kọ́lá tẹ̀ pé this is your property wá wo wọ ilẹ̀ sàmọ́ wá wo sánmọ̀ náà ó fi dẹ̀ ní màá tó rọ jù tí property yóò fi wà protected. so naturally tó o bá ti ń wò tán ẹ̀yọ́ ìwé ìwádìí wọ̀n kan tán ní ìsàn ìjókòó ìjọsọ̀ tí ni ó preserve nǹkan fẹ́ yẹn. ẹ máa tọ́lọ́ ń sọ̀rọ̀ sáàmà tán ó ní wà ilà ìjìbá ní ẹ̀sán ìjìbá ẹ wo òkè bá a ṣe gbé ìlú bá a ṣe gbé ìlú wọ́n sọ̀rọ̀ wọlé ọ̀pọ̀ kẹta sọ̀tà ẹ̀yìn ìgbà yìí náà ń kọ́ lọ́jọ́ kí àwọn bá súnmọ́ ìgbà ìṣàrò ọ̀tẹ̀ àwọn àkómi tó ń lóyún tán tóbi ń jọ fáwọn kó ni wọ́n bá pa wọ́n tì wàhálà dé òun irú ẹ̀ claro, não, sọ ní do hajj E aí, está com o ele está أيها الناس اتقوا ربكم إن زلزلة e شيء maior não يرونها فذهب كل مرضعة أما أرضعت وقضوا كل ذات حمل حملها وطر الناس سكارى وما هم سكارى ولكن عذاب الله شديد الله سبحانه وتعالى الله ìmì títí ìjà òkèrè àmà kìí ṣe nǹkan kékeré ohun tó tóbi níjọ náà tàbí hálù kó lò àpá ẹgbẹ́ bọ́lá wọn bá wí kó lò mọ̀ bẹ́ àti àwọn àfà wọn jọ yé wa pé ìyàtọ̀ bẹ láàrin mọ̀ bẹ́ àti mọ̀ bẹ́ àwọn nǹkan tó bá ṣe yí pé obìnrin nìkan ní máa ń ṣe ọkùnrin yìí ṣe lárúbáwọ̀ yìí tẹ̀kan fi tá obìnrin kún mọ́ because táàtà rẹ̀ yìí sàn kan fi lè separate ọkùnrin ni nígbà tó kàn yìí ṣe wọn fi ọkọ̀ yẹn lẹ́bùn wa tọ́bá tó ń sọ obìnrin tó lóyún a ní hamil a ní ní hamil àti ọkùnrin lóyún ọ̀rẹ́ obìnrin tó ṣe yí pé ó ń tọ́jú ọmọ ọmọlọ́yìn a ní mọ́rọ́dẹ́ a ní ní mọ́rọ́dẹ́ à bàbá lóbìnrin tí ń ṣe haidọ̀ a ní ahid a ní ní ahid a ní ti táà tí ó fi jẹ́ sí ọ̀gbìn lóbìnrin sí. náà kí ló wá dé tó fi bí áyà yìí ọlọ́run wá ní tazal kullu murdi'atin amma arda'at gbogbo obìnrin ti ń fún wọn lọ́yàn ó dà jẹ́ kò ní ráyé yóò gbàgbé ti ń fún lọ́yàn gan òun ni pé mọ́dẹ̀ òun lẹ́nu tó ṣe wípé iṣẹ́ ìtìẹ̀ iṣẹ́ ìtìẹ̀ òun ni pé kó fún ọmọ lọ́yàn kódà kó má bímọ mọ́dé ní pé nísìn lágbájá o o lè má bímọ bí àlímọ́ tó sàdíyà tó pẹ́jọ́ àná ìṣẹ̀ṣẹ̀lá pé àwọn ilé ìlú ìbá káàkiri gbọ́mọ lọ́wọ́ fún wọn náà wọ́n kò lọ́yìn wọ́n lè wọ́n bímọ. but example mọ́dé à kúkúrá ń lò ó ní tó ti pé ó wà in the of informal lọ́yìn rẹ̀ lọ́wọ́ hmm? ó ń fọ́mọ lọ́yìn rẹ̀ lọ́wọ́ ẹ mọ̀ rú nǹkan tí ó ṣẹlẹ̀ tó ti pé nísìn pípọ̀ tí ẹnìkan ló bá a nù ọlọ́run sọ pé tó bá jẹ́ kí ẹ máa ìṣá àwọn àkúnmí táwọn lọ́gọ́wá kà fún kójú owó ńláńlá fún ọ̀pẹ̀lá wọ́n pa á ilé ìkọlù kàn mọ́ gẹ́gẹ́ bí ṣe pípọ́ dà ta àwa náà bí àwa ti rí mùsíbà tó ju owó lọ èyí ó fẹ́ẹ́ fowó lẹ̀ hmm? máa sọ fẹ́ nìkan ní ìsinmi lónìí constitution kan ní ẹta gbogbo ẹta gbogbo ẹta gbogbo ẹ̀ èyí àtikínẹ́ kàtikínẹ́ ọ̀sá ẹwà tí ń tẹ̀lé ẹ̀ lọ́dọ̀ pé kún sàgbélé sí ìbára hmm? kò sí ẹnìkan kan tí mùsùlùmí bá tó máa ronú àwọn èèyàn tí ó jòkó ìrìn jòkó sáré ẹ òun ló fẹ́ jogún ara rẹ̀ náà tí ò bá wà ní ìṣe nìkan ló fẹ́ fẹ́ lóyún jogún wọn là ní sọ مال وارثه أحب إليه من ماله jẹ́ni kankan bẹ nínú yín tó pé owó àwọn tí ó jogún rẹ̀ ló wù ju owó tara rẹ̀ lọ. wọ́n ní ah, pọ̀sibú owó tara rẹ̀ ní máa ń wúyàn ju owó ẹlòmíì lọ rẹ̀ nígbà wa. Ah, nítorí mi ní pé ní tó jó owó tẹ́ni ni ní téèyàn bá ń ná nígbà tó wà láyé kìí sí owó tó ṣe wàhálà fẹ́ lómi tí ó nà lẹ́yìn ìṣòwò ẹ̀ mọ́ pé náà níjọ́ tí ẹ̀ bá wà ní pòṣíṣàn tó lówó tí ò wá ná tún tọ́lọ́run ọba ó wá kíìpù ẹ̀ òun kàn kíìpù owó ẹni tí ó jogún ẹ̀ kìí ṣòwò mọ́lù wá ní tìdí nìyẹn hmm? òun lẹ́mọ̀ fi báwọn ẹ̀mọ́ fẹ́ fi sa ìsìláàmù sí blọ́ọ̀fẹ̀ pé ó

fóṣà láti wò fóṣù tábàlábà máwọn dábà tó wà nílé tàbí ń domestic èyí ò bá àwọn dábà kan bẹ tábà á kàn ní pé àṣemárò àhàní kẹ́tẹ́kẹ́tẹ́ ti lé nígbà tó pé ti lé ni pé àjọ ń gbé àti domesticate àti mọwọ́ ara wa kò ní bùwá jẹ mọ́ kò ní àtàkì wa mọ́ láti pé ní ààyè tọ̀ èyí tó ṣe ń pé nísìn inú gbólóhùn wa inú káwàá rí kásá àbíkò náà rí wa kó sá àkò ní alhimaru alwahshi kẹ́tẹ́kẹ́tẹ́ sínú gbó níbi tí ilé ọba ti sí àbí tó ṣe pé nísìn èèyàn olè fílì ọ̀fọ́tébù láti gbé pẹ̀lú nǹkan lásọ̀pẹ́ wáṣà wa alwáṣà àti al-ons alwáṣà ní kéèyàn wà lórílé ẹ́ nígbà tó ní àwọn olóògbé lágbájá kò réyàn bá ṣe àbáwọn tó fẹ́ bá ṣe ń kọ̀ ọ́ wọn ò jọ wọ́ra wọn lé ọ̀nìkan wà dá wa wọn ló wà ní wáṣà kọ̀kéèyàn aláwọ̀ èèyàn bá ṣe wọn ló wà ó wà ní ons al ibẹ̀ náà láti mú náà àwọn èèyàn ibẹ̀ láti mú anas láti mú unaisa láti mú unais láti mú anis láti mú anisa pé a mọ̀rẹ́ èèyàn láṣẹ. tọ́ níta àmọ̀ nọ́mà nọ́mà ò ní wípé bìsín ẹni tó ń bá lọ fẹ́ lọ ọdún táàkì òhúṣù wa àwọn white animal kí ni ó ṣe yóò tọ́jú weapons ìbọn gbogbo ẹ̀ ẹgbẹ́ bá ti yọ sí i ó kó oògùn wọn torí wọ́n fún ojú àwọn gbọ́dọ̀ kan àwọn tọ́ and àwa náà táwọn náà wà bẹ́ẹ̀ sí àmì fẹ́ pé káwọn tó jẹ́ wòhóṣù àwọn animal tó jẹ́ wòhóṣù káwọn kọ́ọ̀sì kó ń bi táwa ìhábítàtì wọn aláwọn si sí wa hmm? ìyẹn bẹ sọ̀rọ̀ conservation sí à ah, ẹ̀dá fún ẹ̀jẹ̀ ká mójútó ilé ayé yìí o sustainability torí ìrìnà bí ìbá tẹ̀ bọ́ kankan yé ni ó sàgbélé yàn yé pé wò ó bó bá balẹ̀ ayé jẹ́ tó pa gbogbo àwọn ẹran sá ọlọ́pàá àwọn ẹran tí láyọ̀mù ń jẹ bí ìbá ti rẹ́ran máa wá ní bọ̀ á jẹ o tàbí bí ìbá tẹ̀ gbọ́ gbogbo yòókù yé ó sàgbọ́ yòóyé ìgbà kí wàhálà yín ẹ̀sìn bí ọba ti rí mọ́ yóò kú ní habitat ẹ̀ o lágbára rẹ̀ ká ó wà dúgbò wàhálà ni o ẹnìkan bí ní jọ kan ó nígbà ká sọ pé ẹlẹ́dẹ̀ àrọ́gbìn káwọn jẹ káwọn jẹ náà kí ọlọ́run á dáa fún ah, ah. ó ní wúlò tó pọ̀ mo ní sí wọ́n gbọ́ nǹkan ọlọ́run dákínní fún mi náà máa ń sọ̀rọ̀

Allah ti dá kẹ́kẹ́ ó ti dá kìnzír ẹlẹ́dẹ̀ àwọn nǹkan mìíràn ti dá fáwọn láyọ̀nù fáwọn oúnjẹ wọn fà wá náà lẹ ọwọ́ bá ti lọ lè gbóúnjẹ ń kó lọ́dọ̀ wọn mọ́ bá wọlé tán ó ti á ṣe kí nìkan ọmọ nìyí òfẹ́ bá láyọ̀nù mọ̀ pé ìjọba ti dé wàhálà dé ọlọ́run aṣọ òun pé àwọn bá tún dé ń kọ́ wà ìdàlùwọ̀ fúnṣù ó ṣọ̀rọ̀ gbogbo àwọn wild animals ọlọ́run wà fún ọjọ́ papọ̀ gbéyàn ẹ̀mẹ̀kùn wá ní bẹ̀rù kankan náà pé ìtumọ̀ pé ìbẹ̀rù padà tó ti dú bẹ̀rù láyọ̀n lọ́nu pé ah, ọ̀rọ̀ láyọ̀n wá lélẹ̀ yìí kò ní mọ̀ pé láyọ̀n lọ́nu ọ̀tẹ́ pé nǹkan ti dójú ẹ̀ nǹkan ti dójú ẹ̀ alùhọ́ òṣọ̀rọ̀ àwọn white animals ọlọ́wọ́n mú kó wọn jọ papọ̀ máa wẹ̀ yẹn wọ́n gbà tó bìí sílẹ̀ orí bá wọn náà ń kọ́ ní ẹ̀rù gan bá wọn náà hmm? then wà ìdàlùbí haaru sọ̀tìrọ̀ àwọn odò tómi wà ń bẹ níjọ́ tọ́lọ̀ bá kun náà sí tí wọ́n máa ń jáde ń bẹ àwọn lèyí tí yorùbá ń sọ pé ọlọ́mọdé àárín náà kànga òun náà ti sọ pé lọ́sí ní wà ní hmm? ọ̀nà tó sì fi lè ṣẹlẹ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run ni wà ìdàlùfóso zowija àwọn ẹ̀mí tọ́lọ́wọ́n ọba dá ẹ̀mí dáadáa àtẹ̀mí tí ò dá èèyàn rí àtẹ̀ntì ìṣẹ́ rí zowija ọlọ́wọ́n ọba kó wọn papọ̀ yóò tó lórí ire papọ̀ mọ́ lórí ire yóò tó lórí ibú àwọn lórí ibú yóò tó ọ̀mùtí mọ́ yóò tó ń zìnà mọ́ zìnà yóò tó lè mọ́ lè ìkùnrin àti pé ó ṣòro lẹ́bí iná bọ́là mú wá àdúwájọ àwọn tó sábò sí ẹ̀kọ́ wọn jọ wá àdúwájà kìí ṣe àtàwọn ìyàwó wọn ẹ̀sà àwọn ẹ̀rọ wá àdúwájà wọn àtàwọn tán jọ wọn onítúmẹ̀ hmm? àwọn tán jọ wọn pétọ̀ ẹ̀kọ́ àwọn òsì náà máa wọn òsì náà kájọ wọn pé ah ok ìdí ọ̀nà wa nìkan òní wà ìta nùfúsù lóògùn ìjà ìwà ìwà lọ́pẹ́ ní ṣòro ló lẹ́sẹ̀ iná lọ́la mú wá níwájú àwọn ọ̀nà sábà sàtà àwọn ìyàwó wọn tí ọlọ́run wà kó wá sí àpapọ̀ mọ́tòlá ọ̀nà oníkó bá kọ́ yẹ́wọ̀ fọ́lọ́run wò ní kóyàwó ànábì lọ́wọ́ àtànábì lóògùn papọ̀ mọ́ ọmọ wa àlùwájọ ọmọ àwọn tí wọ́n jọ wọn pé nǹkan tẹ̀ ń záwùjù òun ni nǹkan tó kọ́ńplimẹ́ǹtì nǹkan wọ́n jọra wọ́n jọra papọ̀ àbí wọ́n kọ̀mplimẹ́ntì ara wọn òun làwọn afáàfi ṣàlàyé pé ọlọ́run ọba tí bá ń sọ̀rọ̀ fún wa ní Kùránì àwọn èdè tí ọlọ́run ọba máa ń lò ẹ̀ lè lò èdè míì tí ó lè túmọ̀ yà wá. fínísì ń bá jọra wa nítorí pé kí là ń pe ìyàwó àtọkọ á ní zawuj àbí zawuj zawuja ó lè fi Kùránì ò lo zawuja.

tọ́lọ́wọ́n bó sọ pé bóyá ẹ̀sìn kèfèrí àti mùsùlùmí fẹ́ra wọn yóò wá sí òun ní záwùjọ ara wọn onígbòmù ẹ̀wọ́ ọlọ́run bá jọ rádà àti ọlọ́run bá ọlọ́run pé é mọ̀ á é mọ̀ èyí tó bá tún mú bá fi lé papọ̀ ẹ́ onígbòmù papọ̀ inú wa ní kọ́lá kan bá yọ jẹ́ mùsùlùmí náà kọ́ sọ pé kíní kan bẹ tí ò jẹ́ kí ìgbésí ayé ìyàwó lọ́kọláya ń kó tí ò sì pé ọlọ́run bò jésù ló wọ́dù sáwọ́dù gbà náà. ẹni fún lẹ́sàmù ọlọ́run dọ̀rọ̀ bọ̀ lọ́rùn wọn fẹ́lẹ̀ nílẹ̀ bí ilẹ̀ kàfàrú ìmúra àtàlọ́rẹ́ ọmọ ànábì ló àtọ́bẹ̀rẹ̀ ànábì ló inú pàtàkì òfin ní jẹ́ záójù láìláì ní pépò kèbè rí ìdàwọn ilé ànábì ọlọ́rọ̀ ilé ìpele záójù ìgbọ́ òjọra wọn. ẹ obìnrin ni lóòótọ́ ọkùnrin náà sì lè wọn ò jọ ìgbà wákùnrin záójù wọn gbọdọ̀ jọra wọn tó jọra wọn lásọ ẹ̀hẹ́n kọ́kọ́ kára wọn wọ́n kọ́pìlẹ́ntì ara wọn pé ó tuntun káfíọ́rọ̀ mọ́mẹ́ntì tuntun ẹ̀mọ̀rọ̀ ọlọ́run ló mọ́ra fáwọn méjì nígbà tó tún débi ti fìràún náà tó gbà náà tó jọra wọn ọ̀rẹ́ wọ̀lọ́lọ́bọ̀ lọ́wọ́ mọ́sánà nílẹ̀ bí àárọ̀ ìmọ̀ràn àtàfìràún tó pé á sí àjọ tọ́lọ̀mfẹ́ fìràún òjò pé á pè é lọ́jọ́ ara àmọ́ tó bá ti fẹ́ sàrùn ìyàwó àníná bíi sálàlá ọ̀rọ̀ sẹ́yà wà nàbí sọ fáwọn àzùwà kẹfẹ àwọn jọra wọn ee anabi ọlọ anabi ọlọ àwọn ìyàwó ẹnabà ọmọ ha tó mọ ní àwọn ní zawji tó yóò pa àwọn yóò pa àwọn ilé ní ìyàwó wọn ní àwọn ilé tọ ọwọ akókò bíṣẹ yọkan Ọlọ́run ọba wa fẹẹ sọ ń pa ìyàwó àdébí Zakariya. Ànábì Zakariya ẹni ọlọ́run ìyàwó rẹ̀ náà ẹni ọlọ́run àmọ́ ní gbogbo ìtọ́nà bá ti ń sọ pa ìyàwó rẹ̀ nígbà tí ò tí ì bímọ tí ọ̀rọ̀ matrimony wọn ò tí ì pé tí wọ́n sì ní ṣubú ìjà bímọ ọlọ́run máa lo ẹmúrọ́ Zakariya fún ẹ̀nà máa lo ẹmúrọ́ wọ́n múra àti àfẹ́ ẹmúrọ́ àwọn gbà tó ní pé yóò bí ma tán kọ́ ọlọ́run sọ pé wà àfìláhánáláhù záwùjọ àtúnyàwó rẹ̀ ṣe fún àtúnṣe nígbà tí ó bí ma nù ọlọ́run kàn bá tẹ̀ kó ní ọmọrọ́ olùdíọ̀jù torí wípé lóòótọ́ mùsùlùmí làwọn èjì àmọ́ àìmọ́ bí ma yẹn kò jẹ́ záwùjíyà yẹn ó kún just like báwa náà ṣe wà pé àwọn ọmọláwájá lẹ́sìn àwọn aláàtí sáà ń gbìyànjú amaka ká má ti bí ma tẹ́ bá máa rú wàhálà tí ó máa dálẹ̀ yóò máa affect ẹ̀sìn yóò máa affect ilé iná gbogbo ètò ọmọjọ níbi ìmọ̀nà nígbà tí ò pé nǹkan ẹyọ kan tí ó jẹ́ òpin òun ẹ ọlọ́run ọba kó tó lo záódù fún ìyàwó Zakariya nígbà tó ti pé yóò a jọ jọra wa tá a wà ọlọ́run wọ ìsàlẹ̀ fóṣù zòwòwé. àwọn ẹ̀mí nígbà tá a bá jọ kó wọn papọ̀ má ṣe bá ara wọn lọ àwọn ẹni rẹ pẹ̀lú àwọn ẹni rẹ àwọn ẹni ibú pẹ̀lú àwọn ẹni ibú. òun lẹ́nu fi rí ọlọ́run bá kó sọ wa ń bẹ́ bí èèyàn kan bá jẹ́ nìkan tó bá jẹ́yàn dáadáa táwọn ọlọ́pàá bá kó ń rógà má jù nù sẹ́ẹ̀lì àwọn èèyàn bú èyí tí ó bí inú jù pé àmì òbí lọ́mù sí rẹ̀ tó gbọ́ ẹ̀kọ́ láàrin fẹ́ méjì náà ló bá lóun bẹ́ẹ̀ ìfàdí ó sì bá pítà rẹ̀ yẹ bí ò bá gbòòrò igbórí bí lè ṣe ń fẹ́ bó ṣe ní gbèsè yóò kò ṣe kan sí mí yóò máa sọ ọ̀ká ọjọ́ irú gbogbo bọ́lọ̀ bá ti ń kó wọn jọ ní ti ń fún kálukú ní sígínà pé èyí tí ó padà jẹ́ dájọ́ rẹ̀ níbi tó ti ráwọn tí ń tú ọ papọ̀ mọ́ ṣàfihàn ọba tó yàn ní ìdíyàn náà kàrí síra àwọn pé ah ah <laughs> ká tó sọ fún ọgbọ́nù náà lòun lọ́rẹ̀ ó ti mọ̀ ká sọ́rọ̀ ní ibi ìdò wà ní àbó orí so wọ́n yíta ló kó sọ́dọ̀ wẹ̀jẹ̀ nígbà tí àwọn ẹ̀mí ọlọ́mọba ń kó wọn jọ pẹ̀lú àwọn tó jọ wọn òun náà lè yé kí báwọn èèyàn na ò ọlọ́run ọ̀bọ máa wá di àwọn ọmọ obìnrin tán ìmọ̀lẹ̀ ṣe di ayé ìdágbé òṣèlè ẹ̀ṣẹ̀ wo náà ṣe láti pa wọn. ẹ dákun sẹ́wọ̀n pé ẹ wo olóòrọ̀ yìí ẹni tán ìmọ̀lẹ̀ ni wọ́n ń bi pé kí lẹ ṣe ẹbí tí wọ́n wà á di ẹni tó rí yàn mọ́lẹ̀ ọlọ́run fẹ́ mọ̀ọ́mọ́ ó fẹ́ fi fìyà jẹ nítorí ìmọ̀lẹ̀ ni pé òun náà ni pé gbọ́ kí lẹ ṣe ẹ̀bá bí wọ́n sẹ́mọ̀ pé ẹmọ bá bí wọ́n pé ẹgbọ́ kí ni ṣe ẹgbọ́ bá ṣe ìkẹ́nà kan sọ pé ẹgbọ́ wọ́n ní kí la ṣe àá ẹgbẹ́ lè ṣe bò <laughs> òun náà pé òun lè sọ kí lẹ ní mo ṣe àwa àwa ọ̀rọ̀ wádùn banat àwọn lárúbáwá tí wọ́n ń rin àwọn ọmọ wọn mọ́lẹ̀ lápòjà ìlíyà ìran méjì ni wọn e ah, magari no. àwọn tí wọ́n sọ nípa ìtàn náà lárọ́wá ṣe wà nípọ̀ Islam wọ́n máa ń dákọ̀ kọ́ ìṣubúnà àti àtẹ̀lẹ́lẹ́ wọ́n lọ làkọ́kọ́ ẹni tí ọkọ̀ ọmọbìnrin mọ́lẹ̀ kọ́ ìṣubúnà àti àtẹ̀lẹ́lẹ́ kí ló mú òun ti sọ pé òṣèlú pé òun máa rí ọmọbìnrin mọ́lẹ̀. nílẹ̀ látò lágbá látò ìgbà ìléyà àwọn máa àtàkà kò sọ̀rọ̀ pé òfin kankan ní lábájá lè yàn án rí ẹ̀ bá lágbára ìyàwó ẹ̀ òun náà ti bìlí pé bóun bá àtàkẹ́rì òun náà àtàkùn lè bá àwọn kan náà bẹ̀ torí iṣẹ́ wọn gan-an ń já wọ́n sọ ní sọ̀rọ̀ àlè sọ̀rọ̀ àlè kò àrùn hmm? kìí ti sọ olóko tàbí sọ sọ olóko tàbí sì ní tálíkà but sọ olóko mi ìdúmọ̀ nígbà fún sọ olóko ni pé ẹni tó ṣe pé òun tó òun fi jẹun ni pé kó wà sáàkì ẹlòmí wọ́n sì sọ yẹn lórí ara wọn ni ṣáǹfàrà ṣáǹfàrà tá a máa ń ka lámìá ni ara wọn fa àlékún ara wọn ni tàà bá kọ̀ ṣàfà hmm? tọ̀kẹ́ ìṣubú náà sí màtẹ̀mímí kí lòun ṣe ni pé àwọn kan náà àwọn ọ̀tá wọn àtàkẹ̀ nígbàtá àtàkẹ̀ wọn wá mú obìnrin rẹ̀ lẹ́rú ìgbàtá mú lẹ́rú ẹni tó mú lẹ́rú yẹn ọ wá mú obìnrin yẹn ọ wá sọ díyàwó tẹ́wọ̀n kó mú fúnra rẹ̀ ní sọ dẹrú nù ọmọlúwàbí ni ó ó sọ dẹrú ó wá ń tìtẹ̀ bí àti ọ̀dọ̀díyàwó lẹ́tà àwọn abá wọn parí ìjà àwọn ọ̀tá rẹ̀ àtọ́ náà fún ìjọ ṣoṣo ló wọ́n wá sọ fọ́ọ̀mù rẹ̀ obìnrin pé kó chúùsì láàrin ẹni tó mú un lẹ́rú àti bàbá rẹ̀ ọmọbìnrin wá chúùsì ẹni tó mú un lẹ́rú àtìgbà ń ló ti búra gbogbo obìnrin tó ń bá ní wọ́n máa rí mọ́lẹ̀ láyé ní pé àwọn ilé ò mórí o pé èmi mo rẹ̀ mo tó kí òun mú un pé irú ọmọbìnrin ó kú ẹ̀tẹ̀ báwọn ó wá generalize gbogbo ọmọbìnrin àwọn kan àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n gbé tàwọn kan máa pa gbogbo ọmọ ni kí ló fà òun ní pé wọn fẹ́ àwọn kan tó pé wọn fẹ́ kówó wọn dínkù pé à ọmọ bá ti wà níbi yóò jẹ nínú owó lẹ́kùnrin má jẹ fọ́ ẹ̀ níṣẹ́ o ẹ̀ kò fẹ́ kówó òun dínkù àbí ní nǹkan tí ó nà lè lórí ẹ̀wọ̀n méjì o kò fẹ́ kówó òun dínkù àbí kò ní nǹkan tí ó nà lè lórí àwọn aláàbò ọlọ́run bá kẹ́wàá mùsùlùmí pẹ̀lú kòránì o kòránì sì sọ méjèèjì ó sì yan débi wípé àwọn èèyàn tó pé nǹkan kan yọ ọ̀kan náà ní sọ ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni pé àwọn nǹkan ń bẹ wọ́n ń lé àwọn ọmọ obìnrin wọn láyè nítorí pé wọ́n fi pé ah, èyí tèmi ní èmi ni mo fẹ́ dáa jẹ bóun náà bá ti dé owó yóò dínkù àwọn kan bẹ tó fẹ́ òun òfẹ́ kan òun lówó wọ́n fi tọ́jú rẹ̀ ni ọlọ́run sì sọ sí méjèèjì àwọn èèyàn sì pé yọ ọ̀kan ọlọ́run bá ń sọ ọlọ́run sì fi wọ́ọ̀dù kan sí tí ó fi kọ́lá attention àwọn èèyàn ìbúra ọlọ́run ní wà látàkùlù àwòládàkùn kọ́ṣíọ́tà ìmùlà ó tún ní wà látàkùlù àwòládàkùn min ìmùlà àwòrùkọ ah, ọlọ́run bá kàn sọ ní èdè ní ọkà ọ̀sọ́ fún kankan náà ní kéde kankan o kìí ṣe nǹkan kan wà látàkùlú àwòládà fún min ìmùlà ìtumọ̀ ní pé ẹ má fa àwọn ọmọ yín tẹ́ ẹ bí nítorí bisábàbí pé tálíkà ní tàbí nísìnyí báyìí kó tó bímọ gan tálíkà ní ọ òsì tí ó jẹ ẹ má pa àwọn ọmọ yín torí pé ẹ̀ ń páyà pé kò tí ó dé ó rè pé níṣẹ́ ìṣe tálíkà àmúbò náà bá kún yóò di owó kù wá padà fẹ́ tálíkà kì í ṣe nǹkan kan náà bọ́sẹ̀ bá rí bọ́lọ̀ tí wá sọ ń kọ́ méjèèjì ọwá ní tọ́lọ̀ bá wá tì síwájú níbi àyà méjèèjì tó ní ṣe pẹ̀lú kí ló mú àwọn èèyàn tọ́fẹ́ pọ́mọ́ tó mú ọlọ́kàn jù ẹgbọ́ ẹni tó bá jẹ́ tálíkà nìkan tí ò lówó rárá ọmọ òró jẹjẹ ó wá bímọ kí lẹ́rù pé yóò kọ́kọ́ bá jù nínú bùkátà tiẹ̀ àti bùkátà ọmọ tí ń bọ̀ wá èwo ni yóò mú lọ́kọ́ yìí ẹgbọ́ ó ní ẹnìkan ní tí òun lówó bọ̀ ó fi pé tọ́mọ bá fi lè kún òsìn tí ó jẹ́ ọ̀rọ̀ sẹ́wọ̀n pé tí ń tẹ́ fi ní fi ní òun ìfẹ́tọ̀ òun tuntun tó wọ́n tẹ̀ ìtọ́bù ó jẹ́ lọ́fẹ́ tó yẹ pọ́ mọ́ ó rí pé ìtọ́bù ó jẹ́ gẹ́gẹ́ ló mú lọ́kàn àbí dáàbì fẹ́ni tó lówó bọ̀ tó ń fi pé tọ́mọ bá ti pọ̀ owó ò ní sí má ìtọ́bù ó jẹ́ ní pírọ́blẹ́mù tì àbí òní. sọ ẹni tó ń wò lówó rárá ẹni tó ń wò ọkọ jẹ ní jẹ náà ló fẹ́ fi yán kéèlé pé ní ilé ṣe wàhálà tí mo máa ṣe wàhálà ẹ tọ ẹni tó ń lówó ìtò mọ́ jẹ lówó ẹni tó ń ní ìtọ́ mọ́ jẹ olùgbé èmi fi ní ọmọ amẹ́ríkà láàgídá wọlá sàfíláìsì tẹ bá wá wo àyà méjì mọ kóòtù in tó mú kálukú lọ́kàn lọ́lọ́run kọ́kọ́ ti síwájú lọ́tọ̀ọ̀tọ̀ níbi tọ́lọ̀ ti sọ pé mí ní ìmùláàkè ọ̀rọ̀ tẹ́sán ọlọ́kùnrin ìmùláàkè zuku kún pẹ̀lú ìpolówó àwa aláṣàásìkí fún yín wá ìyáhùn àwọn ọmọ tọ́gbọ̀n lẹ́nà àṣìkò wọn ọkọ̀ ti tí tíwájú bìkọ́ kẹlú ọkọ̀ bá wọ́n níbi tọ́lá nìkan fẹ́ni ti fi ẹni lọ́wọ́ ṣùgbọ́n ìpínlẹ̀ tọ́wọ́n bá ti dé yóò dínkù ó rí tọ́ ni níbi tọ́lá nìkan kọ́ ṣẹ́ta ìmọ̀láàkí nánú nàrí túkù hún wọ ìyá kù ló wà bẹ́ẹ̀ àwọn ọmọ tí ń bọ̀ wáyé tó wọn ní yọ́tọ̀ máa bá sọ fún wa pé àlàyé àlàmù khalaqọ̀ wọ́wọ́ lọ́pẹ́tọ̀ kàbíyà wọn náà bá wọn ní àlọ́pẹ́tọ̀ kàbíyà wọn bá pépé nìkì gbogbo tó wọnú tó wọnú tó wọnú tó kó pamọ́ wọn náà bá mà kọ́dà torí rẹ̀ náà náà ni wọn gbé dàjọ́ ẹ̀ka pé mo mẹ́lẹ́ ètò ọ̀rọ̀ gan obìnrin tó sọ̀rọ̀ débẹ̀ náà mo máa hmm? yóò tẹ kíá tọ́ wọ́n máa àwọn méjì àwọn àrà méjì ni àwọn tó ṣe yí pé nísìnyí wọ́n fi pọ̀ ọmọbìnrin lè kó wàhálà bá wọn àbáwọn kan sì pé bóyá tó mọ bá ti dé àwọn lè márùn jẹjẹ àbí tọmọ bá ti dé yóò di owó kù tọba ṣe rú àwọn ilé lọ́tọ̀jà ìlíyà kọ́ ara àwọn kan náà lọ́tọ̀jà ìlíyà náà ara àwọn kan náà nínú wọn ó ṣe pé gbogbo rú àwọn ọmọ tán bá fẹ́ pa àwọn kan wọn lọ lè mọ wọ́n sàn án sọ́pá láti mọ́ pa àtúnrínà nínú wọn ni jádù farazdak táwọn farazdak olórin ṣááyọ̀ olùkọ́máwí ọmọya farazdak àti jarir àti akhtar jádù ẹ̀ hammam bùnà ghalibun fàáfà tẹ̀wé farazdak náà fi ọ̀rọ̀ yìí náà tún fi ṣe fáàrí hmm? farazdak ń sọ nínú orin rẹ̀ pé ipe wọ̀jáde lẹ́bí mana alùwà ìdásí wà áhìyàlùwà ìdásàlámù àdì pé bàbá bàbá ọ̀nà ọ̀nà alẹ́bí mana alùwà ìdásí hmm? àwọn tí wọ́n rí ọmọ obìnrin mọ́lẹ̀ òun ló hánà fún pé mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀

ó ti ṣẹlẹ̀ rí ẹmọ̀ sí ẹkùn bíbí pé ó ṣe ìdúkà lúkútó ǹdẹ́ ń pè bẹ́ mi ní modernity ni ẹ kọ́nà ìgbà tó ṣe modern jà ìlú yàgá ẹ̀kọ́ fún ayé ni kọ́nà ìgbàndà ẹ̀kọ́ actua bó ṣe wà gẹ́gẹ́ sẹ́mọ̀ sọ́rọ̀ tọ̀ ní pé ọba ilé ìfẹ́ ni wọ́n ń ṣe ṣe ẹ̀mọ́ mẹ́sẹ̀ máa ń lọ ọmọbìnrin mọ́lẹ̀ lásìkò jà ìlú yàtọ̀ bá fẹ́ ṣe ẹ gbọ́ ní ìsìnkẹ́ wá wo tó ẹni tí àwọ̀ rẹ̀ lóyún yóò sọ fún ìyàwó rẹ̀ pé tó bá ti súnmọ́ gbà tí ó bá bímọ pé kó lọ rọ bí sẹ́gbẹ̀ kòtò kòtò sẹ́gbẹ́ pé kòtò tó wáyé hmm, ibẹ̀ ni tọ́mọ bá ti mú ibẹ̀ ni kòtò àwọn súnmọ́ tọ́mọ bá súnmọ́ bẹ́ẹ̀ tó bá ti yá lè bímọ yóò kọ̀ ọmọ tó bí pé sọ́kùnrin tó ẹ̀pọ́kùnrin yóò wọ̀ sẹ́gbẹ̀ kó gba eléyìí pé eléyìí òun leave tó bá ṣe pé obìnrin bá ní yóò kàn ti sínú kòtò ní pé kò sẹ́ nígbà wọn lọ jìnà ẹgbọ́ yóò wọ ọmọ obìnrin yẹn lọ tí ọ̀rẹ́ ìtàn ti gbẹ e pé ọ̀rọ̀ ń gbé láti lé máa fa sọ́ọ́sì ẹ́ bọ́bá ẹ̀pọ́kùnrin bá gbọ́ tọ́ bá ṣe ṣe ń já ìlú ya nù ẹ̀dàkùnrin ti ṣe bó ló ṣe yàtọ̀ sáwọn èèyàn tá ń bí ma sí inú sọ́tàwé ẹ́ ìzákàwé náà ní ilé ọjọ́ máa sí ilé ìṣòro ẹ̀ náà bọ́ then ìkejì tá máa ń ṣe tóun burú ó ní pé nígbà tó bá ti di bí ọmọ ọdún mẹ́fà ọmọbìnrin wọ́n wá sọ̀sọ̀ fún yóò sọ fún ya pé ìsọ̀sọ̀ fọ́mọ yìí pé òun fẹ́ lọ mú fíjìtì àwọn ẹbí ẹ̀ ọkọ sọ fúnyàwó tá àwọn fẹ́ lọ sí mú fíjìtì àǹtí àbáwọn ará fámìlì tó wá ṣe tán yóò wá mú jìnnà ní dẹ́sàtì bá dé sẹ́dá wọn wà débi tí kàǹgá bá wà yóò wá sọ fọ́mọ obìnrin yẹn pé

so ọlọ́run ló bá já òkè àrùn wọ ìdá lu ọ̀hún dọ̀tí ilẹ̀ bí ayé ìdáǹgbé ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ kan ti parọ́ ó wá já òkè àmà wọ ìdá tó fọkàn nùṣọ àwọn rẹ́kọ̀tì kan kọṣọ nkálukú sí ọlọ́run ọ̀hún spread nkálukú gbà tiẹ̀ dọ́dọ̀ nkálukú pa. wọ̀ ìdẹ̀ sàmà òkú ṣèpà níjọ́ yìí náà sámà bá ṣe rí yìí ọlọ́run ló fò dẹ̀ bá a ṣe máa ń bọ́ bí káwọn fẹ́ awọ ẹran káwa bọ́ awọ kúrò lára ẹran bá a ṣe bọ́ kúrò bẹ́ẹ̀ náà ọlọ́run náà ṣe fòdù sámà yóò kà ní pé yàn ká ní pípa síkò nígbà bí ẹni láti ọlọ́run bá ká kú ìjọba kú ń bá náà àmọ́. وإذا الجحيم سعرت نجا إنا إنا جحيم تاما تون قصي هو لا أقول كاكو وإذا الجنة أزلفت الجنة قال هو مسمى وين قصي àwọn òdì máa gbó oorun rẹ̀ gbogbo sáà lọ́wọ́ ti máa fún bàbá tó ń pa àkàrà ìpín ní tẹ́mi ń lọ ni ọlọ́run gbogbo tó ń wí ló bá ti di jọ́nà kan á lè wà sí náfsọ́ ẹ̀mí kọ̀ọ̀kan yóò mọ̀ kí lòun mú wá pàdé ọlọ. gbogbo sáyẹ́ǹsì yìí ní ọmọ tí wọ́n ti máa ti ń kó pa òkúra ìwà àti ìfẹ́ àwùjọ bá tàn wọ́n ìtún fún ní pépà rẹ̀ ẹwọ̀n pé èyí kí ó dàbí kan lọ́wọ́ pé ẹ máa náà ti rìsọ́ọ̀tì yẹn kà lọ ó gbọ́dọ̀ gbọ́ pé láti àwọn èèyàn tó máa ń gbá bọ́ọ̀lù ní ká ní wọ́n ti wọ́n ti bẹ́ẹ̀ kan ní six zero ten zero wọ́n ní ká dúró pé ẹ̀ sáà dúró ká fi wílé òwú ìwé òwú kò sí wílù kankan pẹ̀lú àfẹ́gbọ̀rọ̀ bá tọ́ ìjájá dúró láì kọ́mọ bá yóò gbé ẹgbà tó mọ̀ ìwé o tọ̀ bẹ́ẹ̀ náà ìjọ tó bá gbọ́n bá ti rí nǹkan jẹun papọ̀ mọ́ yóò sì máa fi nǹkan lọ torí pé ọlọ́run ọba kò fẹ́ sábà fẹ́ nìkan kan ó ń kálukú náà mú ti mọ ẹ̀ so inshallah àdó ibi ilé ní ṣẹ̀tí ń bọ̀ wá á gbé láti kala ṣéun bẹ̀rẹ̀ ṣọ́nà ọbẹ̀ ọlọ́run ọba kì í ká gbọ́ àtàwátá ká àtàwátá gbọ́ àtàwátá àwọn ìfọlọ́run ọba kí ó ṣe ṣàǹfààní fún wa ibi tá a bá ṣe mistake bẹ́ẹ̀ kọ́ lọ́nà kó ṣàkóso jùlọ ibi tá a bá gẹ́ tíráìtì ní kó lọ́kùn fún wa ládàá olùkọ́ àná ní rọ̀bì ọ̀kọ́lùbí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته